lúùkù orí kẹwàá. lẹ́yìn èyí olúwa yan àwọn méjìléláàádọ́rin mìíràn ó rán wọn ní méjì méjì síwájú rẹ̀ lọ sí gbogbo ìlú àti ibi tí òun náà fẹ́ dé ó sọ fún wọn pé. àwọn nǹkan tí ó tó kórè pọ̀ nínú oko ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ kò pọ̀ tó nítorí náà ẹ bẹ̀ olúwa ìkórè kí ó rán àwọn alágbàṣe sí ibi ìkórè rẹ̀ ẹ máa lọ. mo rán yín lọ bí àgùntàn sí àárín ìkookò ẹ má mú àpò owó lọ́wọ́ tàbí àpò báárà ẹ má wọ bàtà bẹ́ẹ̀ ni kí ẹ má kí ẹnikẹ́ni ní ọ̀nà ilékílé tí ẹ bá wọ̀ ẹ kọ́kọ́ wípé àlàáfíà fún ilé yìí bí ọmọ àlàáfíà bá wà níbẹ̀ àlàáfíà yín yóò máa wà níbẹ̀ bí kò bá sí àlàáfíà yín yóò padà sọ́dọ̀ nínú ilé kan náà ni kí ẹ máa gbé ohun tí wọ́n bá gbé kalẹ̀ fún yín ni kí ẹ máa jẹ kí ẹ sì máa mu owó iṣẹ́ alágbàṣe tọ́ sí i ẹ má máa lọ láti ilé dé ilé ìlúkìlú tí ẹ bá wọ̀ tí wọ́n bá gbà yín ẹ máa jẹ ohun tí wọ́n bá gbé kalẹ̀ níwájú yín ẹ máa wo àwọn aláìsàn sàn kí ẹ sọ fún wọn pé ìjọba Ọlọ́run ti dé àrọ́wọ́tó yín ṣùgbọ́n ìlúkìlú tí ẹ bá wọ̀ tí wọ́n kò bá gbà yín ẹ jáde lọ sí títì ibẹ̀ kí ẹ sọ pé erùpẹ̀ tí ó lẹ̀ mọ́ wa lẹ́sẹ̀ nínú ìlú yín a gbọ̀n kúrò kí ojú lè tì yín ṣùgbọ́n kí ẹ mọ èyí pé ìjọba ọlọ́run wà ní àrọ́wọ́tó yín mo sọ fún yín pé yóò sàn fún sódómù ní ọjọ́ ńlá náà jù fún ìlú náà lọ ó gbé kórasínì ó gbé bẹtisáídà nítorí bí ó bá jẹ́ pé ní Tírè àti ní Sídónì ni a ti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ṣe láàrin yín ni wọn ìbá ti ronúpìwàdà tipẹ́tipẹ́ wọn ìbá jókòó nínú eérú pẹ̀lú aṣọ ọ̀fọ̀ yóò sàn fún Tírè àti fún Sídónì ní ọjọ́ ìdájọ́ jù fún yín lọ ìwọ Kapanamu o rò pé a ò gbé ọ ga dé ọ̀run ni rárá o ní ọ̀gbun jíjìn ni a ò sọ ọ́ sí ẹni tí ó bá gbọ́ tiyín ó gbọ́ tèmi ẹni tí ó bá kọ̀ yín èmi ni ó kọ̀ ẹni tí ó bá sì wá kọ̀ mí ó kọ̀ ẹni tí ó fi iṣẹ́ rán mi. àwọn ọmọ ẹ̀yìn méjìléláàádọ́rin padà dé pẹ̀lú ayọ̀ wọ́n ní. olúwa àwọn ẹ̀mí èṣù pàápàá gbọ́ràn sí wa lẹ́nu ní orúkọ rẹ. ó bá sọ fún wọn pé. mo rí sátánì tí ó ti ọ̀run jábọ́ bí ìràwọ̀ mo fún yín ní àṣẹ láti tẹ ìjò àti àkéekèé mọ́lẹ̀ mo tún fún yín ní àṣẹ lórí gbogbo agbára ọ̀tá kò sí ohunkóhun tí yóò pa yín lára ẹ má yọ̀ ní ti pé àwọn ẹ̀mí èṣù gbọ́ràn sí yín lẹ́nu ṣùgbọ́n ẹ máa yọ̀ nítorí a ti kọ orúkọ yín sí ọ̀run. ní àkókò náà jésù láyọ̀ nínú ẹ̀mí mímọ́ ó ní. mo dúpẹ́ lọ́wọ́ rẹ bàbá olúwa ọ̀run àti ayé nítorí o ti pa nǹkan wọ̀nyí mọ́ fún àwọn ọlọ́gbọ́n àti àwọn olóye ṣùgbọ́n o fi wọ́n hàn àwọn òpè bẹ́ẹ̀ ni bàbá nítorí bí ó ti tọ́ ní ojú rẹ ni bàbá mi ti fi ohun gbogbo lé mi lọ́wọ́ kò sí ẹni tí ó mọ ẹni tí ó ọmọ jẹ́ àfi bàbá kò sí ẹni tí ó mọ ẹni tí bàbá jẹ́ àfi ọmọ àtúnfi àwọn tí ọmọ bá fẹ́ fi bàbá hàn fún. jésù yí padà sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ níkọ̀kọ̀ ó ní. ẹ ṣe oríire tí ojú yín rí àwọn ohun tí ẹ rí nítorí mo sọ fún yín pé ọ̀pọ̀ àwọn wòlíì àti àwọn ọba ni wọ́n fẹ́ rí àwọn nǹkan tí ẹ rí ṣùgbọ́n tí wọn kò rí i wọ́n fẹ́ gbọ́ ohun tí ẹ gbọ́ ṣùgbọ́n wọn kò gbọ́. amòfin kan wá ó fi ìbéèrè yìí wá jésù lẹ́nu wò ó ní. olùkọ́ni kí ni kí n ṣe kí n lè jogún ìyè àìnípẹ̀kun. jésù bí i pé. kí ni ó wà ní àkọsílẹ̀ nínú òfin báwo ni o ti túmọ̀ rẹ̀. ó dáhùn pé kí ìwọ fẹ́ràn olúwa ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ àti pẹ̀lú gbogbo ẹ̀mí rẹ àti pẹ̀lú gbogbo agbára rẹ àti pẹ̀lú gbogbo òye rẹ sì fẹ́ràn ọmọnìkejì rẹ bí ara rẹ. jésù sọ fún un pé ó wíire máa ṣe bẹ́ẹ̀ ìwọ yóò sì yè. ṣùgbọ́n amòfin náà fẹ́ wé ara rẹ̀ mọ́ ó wá bi jésù pé. ta ni ọmọnìkejì mi jésù bá dá a lóhùn pé. ọkùnrin kan ń ti jerúsálẹ́mù lọ sí jẹ́ríkò ni ó bá bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà wọ́n gba aṣọ lára rẹ̀ wọ́n lù ú wọ́n bá fi í sílẹ̀ nígbà tí ó fẹ́rẹ̀ kú tán àlùfáà kan tí ó ń bọ̀ ṣe kòńgẹ́ rẹ̀ ní ọ̀nà ṣùgbọ́n nígbà tí ó rí i ó gba òdìkejì kọjá lọ bákan náà ni ọmọ léèfì kan nígbà tí òun náà dé ibẹ̀ tí ó rí i ó gba òdì kejì kọjá lọ ṣùgbọ́n ará samaria kan tí ó ń gba ọ̀nà yìí kọjá lọ dé ọ̀dọ̀ ọkùnrin náà nígbà tí ó rí i àánú ṣe é ó bá lọ sọ́dọ̀ rẹ̀ ó fi òróró àti ọtí wáìnì sí ojú ọgbẹ́ rẹ̀ ó sì fi aṣọ wé e ó gbé ọkùnrin náà ka orí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ tí ó gùn ó gbé e lọ sí ilé èrò níbi tí ó ti ṣe ìtọ́jú rẹ̀ nígbà tí ó di ọjọ́ kejì ó yọ owó fàdákà méjì jáde ó fún olùtọ́jú ilé èrò ó ní ṣe ìtọ́jú ọkùnrin yìí ohun tí o bá ná lé e lórí n ó san án fún ọ nígbà tí mo bá padà dé nínú àwọn mẹ́ta yìí ta ni o rò pé ó jẹ́ ọmọnìkejì ẹni tí ó bọ́ sọ́wọ́ àwọn ọlọ́ṣà. amòfin náà dáhùn pé. ẹni tí ó ṣàánú fún un ni. jésù sọ fún un pé. ìwọ náà lọ ṣe bẹ́ẹ̀ gan bí wọ́n ti ń lọ nínú ìrìn àjò wọn jésù wọ inú abúlé kan obìnrin kan tí ń jẹ́ màtá bá gbà á lálejò màtá ní arábìnrin kan tí ó ń jẹ́ màríà màríà yìí jókòó lẹ́bàá ẹsẹ̀ jésù ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n màtá kò rójú nítorí aájò tí ó ń ṣe nípa oúnjẹ ni màtá bá wá ó ní. alàgbà arábìnrin mi fi èmi nìkan sílẹ̀ láti máa tọ́jú oúnjẹ ó sì dákẹ́ ó ń wò níran sọ fún un kí ó wá ràn mí lọ́wọ́. ṣùgbọ́n olúwa dá a lóhùn pé màtá màtá ò ń ṣe àjò ó sì ń dààmú nípa ohun púpọ̀ ṣùgbọ́n ẹyọ nǹkan kan ni ó jẹ́ kòṣeémánìí Màríà ti yan ipò tí ó dára tí a kò ní í gbà kúrò lọ́wọ́ rẹ̀